èmi ìdòwú ìyá rainbow mo ń sọ fún yín pé Paparazzi Star TV ẹ máa wò ó ẹ má yí kúrò ń bẹ̀ ẹ rí ọgbọ́n ẹ rí òye ẹ rí àwọn onítíátà tẹ gbọ́rọ̀ ẹnu wọn ẹ rí mọ̀ràn tó dáa ẹ máa wò ó ẹ má yí kúrò ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀.